alhamdulillah wa salatu wa salamu ala muhammad wa ala alihi wa sahbihi ajma'in alhamdulillah barakallahu fikum ah, irun kíkí ntí wọ́n kọ́kọ́ gbé wò níṣẹ́ ẹ̀dá nìyẹn nítorí iṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ ni wípé tó bá ti yanjú kí ni yíyanjú rẹ̀ ó ní kó jọ ti òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ló fi jẹ́ pé n tó sọ ni wípé sọ́lù kọmarọ̀ ètùmọ̀ ni òsọ́lì ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí mi tí mò ń kírun kì í ṣe pé wọ́n fi mọ báyìí nìkan ó ní èèyàn lè kírun ìdá kan nínú mẹ́wàá ládá ní ó gbà one over ten ẹlòmíì ó gba one over nine ẹlòmíì ó gba one over eight ẹlòmíì ó gba one over seven ẹlòmíì ó gba one over six ẹlòmíì one over five ẹlòmíì ó gba one over four ẹlòmíì ó gba one over three ìdajì ládàlẹ̀ lòmíì ó gbà kí nìdí bí ìrun bá ṣe jọ ìrun òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sí òun là ń pè ní ìrun téèyàn kí pẹ̀lú payà ọlọ́run ọba bó bá ṣe jìnnà sí ìrun òjíṣẹ́ náà sallallahu alaihi sí bẹ́ẹ̀ ni irun èèyàn ló ṣe jìnnà sí ládàá tó pérépéré sí ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ kọ́ bó o ní ó ṣe kírun arákùnrin kan wá mọ́ṣáláṣí láyé òjíṣẹ́ náà sallallahu alaihi wa alihi wasallam ó bá kírun ó dá geere ó ti àkàntì ọkà pápápá. ọlọ́rùkù pápápá ó dìde foríkalẹ̀ ó ṣe kókókó bí ẹyẹ ṣe máa ń jẹ ọkà pápá ó ti lọ nígbà ó ṣe òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám ní lọ rẹ kí toró ní òun ó kì í ó tún kì í ó tún fẹ́ máa lọ òjíṣẹ́ ńlá ní padà tún yẹn kí ní òun. ṣé kò kí ṣé kìí ṣe bó ṣe máa kínú ó tún lẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ gbàtọ́ wá fẹ́ dé lẹ́ẹ̀kẹrin lọ́wọ́ ní ya Rasulullah sallallahu alayhi wa alayhi wa sallam kọ́ mi bí ń ṣe kí n máa kí jù báwọn náà lọ ṣáàmà wípé bó ṣe máa kínú kọ̀ máa kí jù báwọn lọ àfi bùn ṣé wọ́n fi bùn wọ́n fi bùn a gbọ́dọ̀ gbìyànjú ni bó ṣe jẹ́ pé tilé ayé tá à ń bá ń lé a gbọ́dọ̀ gbìyànjú rẹ̀ alẹ́hàyàwán yàní alẹ́hàyàtul haqiqiya ìgbésí tọ́jẹ́ pé òun ni ìgbésí tòdodo tọ̀run tòrò ní gbére kí lọ́lọ́run ọba sọ ó ní ọjọ́ kan lọ́hùn àpèjúwe rẹ̀ ní tayé òun lẹ́gbẹ̀rún ọdún subhanallah lòjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá fi sọ wípé ẹni tó fi gbogbo ògbésẹ̀ ayé rẹ̀ tó fi ṣẹ lọ́hùn tó dẹ̀ fi gbádùn ìgbà tó lọ́wọ́ bọ́ bá wá fi àjẹ́ níjọ́ gbìndẹ̀ àlìkíyàmà deep kákàtí nǹkan bọ̀ ká tún yọ báyìí péré ni wọ́n ṣe nínú iná wọ́n wàá bi léèrè ǹjọ́ gbádùn rí alóhùn òtí ẹ̀mọ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ torí pé ṣe mọ̀ títì bọ̀ ẹ̀ kan bóyá ó ju ọgọ́rùn-ún ọdún lọ só ti yé báyìí nísìnyí now ẹni tó wá dúró lórí òdodo ó sin ọba bó tiẹ̀ jẹ́ pé kọrọ rọrùn bọ̀ṣẹ́ mọ̀ yí pé ní bá ń lé tó wà lọ́kàn èèyàn ọ máa ń mú kí èèyàn máa wo ariwo ọjà kéèyàn máa wo bá nájà ẹ mọ̀ pé ń fanu tó fi jẹ́ nǹkan àkọ́kọ́ tó jíṣẹ́ náà sàlàsílà àkọ́kọ́ ṣe fáwọn sàábì òjíṣẹ́ sàábì rẹ̀ ó júwe rẹ̀ fún wọn débi pé bí ìgbà tó yẹ pé wọ́n fojú rí báyìí ọ wá sọ n tá fi rí wọ̀ ó ṣàlàyé rẹ̀ fún wọn wọ́n wá bẹ̀rẹ̀ sí le ó dẹ̀ mú tí ó mú yàn wọná iná ó júwe rẹ̀ fún wọn bí ìgbà tó yẹ pé wọ́n ń wo iná báyìí ó ní ok n tí mú yàn wọ̀ ni kì wá ṣèyẹn nìkan òun gan fúnra rẹ̀ tọ́lọ́wọ́n bá lòun ti gbà fún example ni. wọ́n wá rí wípé láti yàgò fún náà yìí àti sákéèyàn rálì jẹ́ náà wọ̀ yìí kò wá sẹ́ni tó ṣe tó sallallahu alayhi wa sallam torí kò sí kò sẹ́ni tó páyà Ọlọ́run Ọba tó kò dẹ̀ sẹ́ni tó dẹ̀ súnmọ́ Ọlọ́run Ọba tó nínú ẹ̀dá ah, Ọlọ́run Ọba nílẹ̀ amaruka mo fi gbèsè ayé rẹ̀ búra tó o bá ṣe bẹ́ẹ̀ fẹ́ dá kankan sọ ma pé o ti ṣe ṣírùkù àbí bẹ́ẹ̀ ọlọ́run ọba ń fi tòjíṣẹ́ ńlá ṣe sallallahu alaihi wasallam ẹni tí ọba adẹ́dà wò sùn sùn ní innaka la ala khulqin azim paríparí ìwà tí ìwà kámọ̀ wàá wù mí ò lè tó tiẹ̀ mọ́ orí rẹ̀ la mọ́ ọ lé sallallahu alaihi wasallam ló fi jẹ́ pé gbogbo nǹkan ìran òpó kí ló sọ lórí rẹ̀ bó ló ṣe ṣe bòtọ́lápẹ̀júwe rẹ̀ àtàwọ̀ ẹ̀dá ó ní àpèjúwe nísìn kí wọ́n set exams ká kọ́kọ́ answer sí lẹ́gbẹ̀ẹ́ kí wọ́n wá ní kí yẹn dà kọ́ ẹ̀ ṣá dà kọ́ torí kí ni túmọ̀ rẹ̀ Allah subhanahu wa ta'ala laqad kana lakum ó ti wà fún yín o ẹ má wà lọ bòmí fi rasulillah ní ara ìránṣẹ́ òun ọlọ́run ọba huswatun hasana àríkọ́ṣe dáadáa èyí téèyàn fi sórí rẹ̀ wájú ọlọ́run ọba torí eléyìí oníkéèdì ó ní láyé ní tíkwa nílà wà kìí sọ̀rọ̀ fẹ́nu o in huwa illa wahyu yuha ntí a bá sọ̀kalẹ̀ fún un ní wáàsí látọ̀dọ̀ àwọn ọlọ́run ọba tẹ́tẹ́ bá rí kó sì nǹkan ni lọ́lọ́run ọba fi sọ pé ma atakum rusul fakhudhuhu wa ma na'akum anhu fantahu ntọ́ bá pa yín láṣẹ ẹ dì mọ́ ntọ́ bá ní kẹ́ ẹ yẹra ẹ tètè yẹra fún ló fi sọ pé ẹni tọ́ bá lóun gbọ́ lọ́wọ́n ọba gbọ́ o gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe fún anínú kútùbà níjọ́ Jímọ̀ wípé ìpìlẹ̀ oríire fẹ́ dà á ò ní wípé kéèyàn jólùgbàgbọ́ òdodo kí wàá ní ẹ̀rí pọ̀ jólùgbàgbọ́ òdodo mọ́ kánà mọ̀ mímì wàlà mọ́ mi إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا ẹni tó bá ti lóun gbò lọ́wọ́n ọba gbọ́pọ̀ wà kọ̀ wá yẹ nígbà tó náà bá ní ọ̀nà ní ìgbẹ́rẹ̀ tó jíṣẹ́ lọ́sàá islam tún wá ṣàlàyé rẹ̀ kò ṣàlàyé rẹ̀ lásán ó ní taraktukum ala mahja bayda mo fi ń sójú òpópónà tó jẹ́ pé ọmọlẹ̀ rokoṣo ó ní bó ṣe mọ́lẹ̀ tó lẹ́yìn wa kẹ́nà àríà òru rẹ̀ bí ọ̀sán náà ló ṣe rí ìyẹn ni pé àtòru àtọ̀sán bákan náà ni wọ́n ṣe mọ́lẹ̀ ìyẹn ni pé kò sí ń tọ́pamọ́ tààtà kò sí nǹkan kan tọ́pamọ́ fún mùsùlùmí tá sọ pé yóò wá lọ bì kan lọ yá bá a ṣe lò ó abadan ṣebí n tá a máa ní kọ̀kọ̀ kí ni kọ̀kọ̀ yìí bó la ṣe súnmọ́ ìyàwó ẹni àti bẹ́ẹ̀ kọ́ bó la ṣe wẹ̀ nígbà táwọn kan sọ yìí pé rárá tá a bá fẹ́ súnmọ́ ìyàwó èèyàn a gbọ́dọ̀ wo hòhò a gbọ́dọ̀ wo hòhò rẹ̀ wọ́n gbọ́dọ̀ bọ́ra ni ọ̀rọ̀ yìí rújú àbí òrújú bó la ti fẹ́ ṣe kò ní bá ẹ̀kọ́ mu ká sọ pé bó o ní bàbá náà ṣe ṣe sẹ́mu pé kò ní bẹ́ẹ̀kọ́ mu wọ́n lọ sọ́dọ̀ nana Aisha ìmọ̀tún ti dé o bó o láṣẹ ṣe wọn ni kéènì ọ̀dọ́ràn àlà ìyá wa alápọ̀nlé gbogbo ohun tí máa rúyàn lójú lórí báyìí kétékété tọ́rọ́lọ́hún ọba ṣe kíni kò dáa fún un lásán ó ṣe lọ́dọ̀ọ́ ó ṣe ní gbogbo ohun tí obìnrin jẹ́ ó fi ṣe fòjìṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá kó fi jẹ́ wípé gbogbo ohun táwa tiẹ̀ béèrè ó ti béèrè rẹ̀ kí ni ìdáhùn gbàkan gbèsè tó mú wá ó ní bó o ọlọ́run ó ṣe wíwọlé ní ẹ̀tọ́ tó pé wíwò ní ọ̀wà jẹ́ haramu. àwọn professors yín wàláhì láàrin ọpọlọ wọn ò pé lọ bí eléyìí nígbà wọn sọ̀rọ̀ wípé obìnrin tí yóò tí bàlágà tí yóò tí gbọ́n ṣá ni pẹ̀lú ṣẹ́rùtù tọ́ra àti lẹ́rìí ńlẹ̀ kọjá bí Aisha kẹ́ni tá a fi fún orí bíi màmá sallallahu alaihi torí pé kí ni six years ni wọ́n conduct actu ìgbà wo ló tó súnmọ́ nine kó tó ṣe yẹn ń kọ́ ó ń fún un ní nǹkan jẹ zamzam kọ̀kọ́mbà àti ajwa kó fi jẹ́ pé láàrin ọdún mẹ́ta yẹn subhanallah ọmọ ọdún mẹ́sàn-án ó rí bí ọmọ twenty years tiwa nísìn ìgbà táwọn kùfàr wọ́n gbé sí ọ̀kan nínú àwọn ọmọ yín létí Faruk ànábì yín wò ànábì yín tó wà guilty of child abuse wọ́n fẹ́ lọ ra nǹkan tà ní ọ̀dọ̀ kẹsìrì ló ti fẹ́ rà ní tí wọ́n kọ́kọ́ wọ́n wá wọ́n gbé sí létí pé ọ̀ wá bá a ṣẹ̀sìn ẹ̀yìn ọ̀rẹ́ ṣìṣe ẹ mọ̀ pé ọpọlọ wọn ò dẹ̀ pé insult ni wọ́n ní wọ́n fẹ́ wá insult personality òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlọ ìgbà tó mọ́ gbọ́yùn ẹ mọ̀ pé ìgbìnsínú yín máa ń yọ kọ̀kọ́ tà yẹn lára nítorí fẹ́ rà gan kọ̀ gbá mọ́ ọba dàálẹ̀ ọba sáré wálé bàbá wọ́n yìí nà ẹgbọ́ báyìí báyìí báyìí lórí òjíṣẹ́ mo ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ó ní òun fẹ́ gbọ́ ó sì jẹ́ bẹ́ẹ̀ kọ́ ṣó o rántí ẹ̀gbọ́n màmá rẹ̀ ọkùnrin kan ṣoṣo tí ìyá pa wọ́n pọ̀ ó ní bẹ́ẹ̀ ni dáàdi Amẹ́ríkà mo ní bẹ́ẹ̀ mo ní bẹ́ẹ̀ dáàdi Amẹ́ríkà ṣọ́ọ̀rán tí ọmọ rẹ̀ tí ó gbé wálé búkì ó ní bẹ́ẹ̀ ni ọmọ ọdún mélòó ni ó nígbà wọn fi wá ọmọ ọdún méje sí mẹ́jọ. Si mashallah barakallah fi wallahi without exaggeration bàbá wa ida fún ìdìde ó tó wọn lóòrò ṣùgbọ́n ó ṣe bí ẹ ń lára jù wọ́n lọ seven years seven years ah gbogbo àwọn tí wọ́n bá use my American life Ninu one b ẹ lè jẹ́rìí naturally because àwọn nǹkan ìjẹ mímu ọrọrùn ń bẹ̀ yẹn ẹ̀rọ ọmọ seven ọmọ eight yóò tiri rí gbọ́ngbọ́nràn ó ṣe ntẹ́ kàn fi mọ̀ wípé ẹ dákun ẹ jókòó tẹ́ fi mọ̀ wípé eléyìí èjì rò tí kíní ọ̀rọ̀ ẹnu sísọ ọ̀rọ̀ ẹnu sísọ ìgbà tí ó fi wọ ọmọ ọdún mẹ́jọ ó ti menstruate ó ti rí nǹkan oṣù wọ́n ní dáàdì kí ni correlation mo ní correlation ni wípé olóṣì ni àwọn èyí tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n rò wípé torí wípé òṣì ń bá wọn jà ní tí wọ́n ń jẹ kò jẹ́ wọn ó lè dàgbà wọ́n rán wọ́n ti di rárá wọ́n rò pé gbogbo society báyẹn ni ṣó rí báyẹn lamẹ́ríkà ó ní rárá ó ní ìwọ wo nọ́ọ̀sù yẹn ó ní òjíṣẹ́ lọ́sàn àṣìlá ń fún ní kọ̀kọ́mbà àti kíni ajwa àti kíni zamzam ó ń fún jẹ ó ní ìgbà tí ó fi di ọmọ ọdún kẹsàn-án ó ti ṣe kíni subhanallah ó ló ti lẹ́rọ lára ó ti jáde wá dáadáa ok ìyẹn wá jìnnà àbúrò rẹ ọmọ ìyá rẹ ọmọ bàbá rẹ ọ̀kan nínú àwọn ọmọ yín umama umama kí ni èjì mọ́mọ́ gbogbo èjì mọ́mọ́ ò tí ì ju bíi seven eight lọ bí ọmọ yẹn náà ló ṣe rí ọmọ tèmi bí ọmọ yẹn ló ṣe rí débi yí pé tá a lọ kí ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ mi wọn lá mú lẹ́yìn lọ àmtìbí kan bọ̀ ni ọ wá pè mí sẹ́gbẹ́ kan ta ni sísítà tó wà pẹ̀lú umu yẹn mo bá kú sẹ́rìn. mo ní anta masbuqu bí hadha su'al ọmọ ìyá tèmi bọ̀dá ní mìíràn ọmọ ìyá wọn bàbá àwọn ni mo tẹ̀lé ẹnìkan wà láàrin wa bọ̀ àwọn lókù tí mo tẹ̀lé ìgbà tí bàbá láwọn fẹ́ rí gbogbo àwọn ọmọ ọmọ àwọn mo wá kó wọn lọ nígbà yẹn wọ́n wà lọ́sùn ìyẹn dẹ̀ súnmọ́ ju pé ká lọ sókè wa lọ́nà àwa lọ elder brother mi wá ní sister ibo ló ṣe jẹ́ mo bá bú sẹ́rìn mo ní sísítà yẹn ni sísítà ni ẹ̀yin náà pè é bílẹ̀ náà ni ọ̀ gbádùn mo ní a ní ẹ pé mo ní ìwòmọ́mọ́ nìyẹn wọ́n ní ọ̀ ngba wọn bá sọ̀rọ̀ ni wọ́n sọ fún tẹ̀wọ̀n pé àmì kéle ilé lóòótọ́ wọ́n ní ìwòmọ́mọ́ ti ga jù yá rẹ̀ lọ́mọ́ ní kí la fẹ́ kọ́lẹ́kùn bí eléyìí ọmọ yàtọ̀ sọ títọ́ rírè ọ yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ la rí ọmọ seventeen tó jẹ́ wípé ọ̀ràn ó lè má ju ó lè má ju bí ọmọ five years ibòmíì lọ sáyé ọ̀nàlá ṣé súnà èyí láfi wélé yìí àlìyẹsìtìwọ̀yá lẹ́à kálà àlùfọ̀kálà gbogbo eléyìí la ṣe mùláhàzà rẹ̀ tó ti yé báyìí nísìn kì í ṣe wípé ah, wọ́n fún wa lọ́mọ torí aburú ń ṣẹlẹ̀ lóríṣiríṣi ọmọ tó dàgbà tó dàgbà báwọn kọ́kọ́ tó súnmọ́ kí ni à ń pe àrùn yẹn náà bf ṣé vf ni vf kọ́ vvf ṣé a ti ẹ̀rọ kan rẹ̀ kan. Huh? torí pé kò sí nǹkan tí ọfẹ́ ṣe pẹ̀lágbàlagbà tóun náà ò lè ṣe the only thing ni wípé ọgbọgbọ́n torí pé ọgbọ́n orí oyè orí rẹ̀ kò tí ì ní experience bíi tàgbàlagbà yóò ní ìdí ẹni tí ó máa rèé tí ó máa kọ abẹ́ ta lọ́wà abẹ́ ẹni tọ́lọ́hún ń kọ́ directly fún ara rẹ̀ pẹ̀lú Jibril gbàtí malayika Jibril aleyhisselam tọ́lọ́hún rán sí òjíṣẹ́ náà sánà yìí pé malaka jibril ni ní Salama si aisha o òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàrà mi ní aisha jibril ń sálámà sí ọ kí ló dá lóhùn ó ní ìwọ kúkú rí tẹ́nìkan ò rí bẹ́ẹ̀mi náà salama sí sórí bí gbogbo bóbìnrin torí gbogbo marriages tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàrà ṣe láti fi ké kẹ́kọ̀ọ́ ni èyí tó ṣe tó túmọ̀ sí pé gbogbo bọ́ obìnrin máa ń múyàn tí ó mẹ́sìn yàn up ta ló lájú lẹ́dà ẹ lọ kábàbù àṣírọ̀ kí ni wọn ò fojú rẹ̀ rí débi wípé ọba adẹ́dà ni máa dá sí lára o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbí ni sẹ́yìn ìrànlá ẹ̀ka sóòtù lazab ẹ̀ka sóòtù nù ẹ̀ka gbogbo ẹ̀bá ọ̀kan nínú àwọn obìnrin sàábé rọ̀dí aláàánà ọwọ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ ọwọ́ nànà àìṣà wà rọ̀dí aláàánà ọ̀ka nànà àìṣà mọ́bi tó ti fi ọwọ́ ti òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ láyà sọ̀n gbà á ó fọ ọmọ rí pé àyà ah! ni kíni obìnrin ohun tó ṣe a. Ah! Mm sọ́dà tó Aisha lẹ́ẹ̀dẹ́ ọkọ rẹ̀ ẹ́ nígbà míì yóò sọ fún jìṣẹ́ lọ́sà sílọ̀ tẹ̀sán àmọ́ annaka nabi tààrà dẹ̀ wí orò pọ̀ nàbí ni ọ́ kí ló tún kù fún ọkùnrin tóbi ní bá lọ sọrùn bá ṣe tó wá sọ pé tá a bá dẹ̀ wí ọ̀la àfa ni ọ bí ọba kẹrù jáde ńlẹ́yìn ń jọ̀nà yóò jẹ dẹ́ndẹ́ ẹ̀yà ní kùkù gbogbo kún fún táwọn bọ́lá àti kó pamọ́ tí wọ́n láwọn fi ṣe tírénì torí tí àájà ọ̀tá ọ̀bàdé yóò á dá padà sórí ọmọ ọlọ́mọ. òjíṣẹ́ náà lásán ló fi sọ fún wọn ní mo mọ̀gbà tó ọmọ bínú mo dẹ̀ mọ̀gbà tínú rẹ̀ ń dùn ó ní jẹ́ ń gbọ́ ya Rasulullah tínú rẹ̀ bá ti ń dùn ó sọ pé mo fi ọba tọ́rán mọ̀ọ́mọ̀ ń sẹ́ mo fi búra nana aisha gbà ọ níbẹ̀ ni tínú <laughs> tó ń bá ń bínú kọ́ pé ọba ibrahim ó ní ibrahim ta ló rán obìnrin nu obìnrin nu lójíṣẹ́ náà sọ́nà sọ́nà fi sọ yí alfosaq hun halinar àwọn òbílẹ̀jẹ́ èèyàn àwọn ni èrò náà ọ̀kan nínú àwọn sàbẹ́ ní ya Rasulullah man humul fusaq tààlà ya Rasulullah ta ní obìlẹ̀jẹ́ yẹn àwọn olùbìlẹ̀jẹ́ yẹn ó ní ànìsà wọ́n ní ẹ́ ó láwọn obìnrin wọ́n ní ẹ́ àwọn lẹ́sìnà umma àtẹ̀nà wà àbùnà àná wà àzọ́wájẹ̀nà wà wà wà wà àwọn ìyá wa mọ̀ wọ́n àwọn ìyàwó wa àwọn ọmọ wa òjìṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ní nà wọ́n wà ní lima kí ló dé ìdí méjì péré ló sọ kí ló ó ní ìdá rutina láàyè ṣukurna kò sí ní tó ṣe fún ọ tí wọ́n dúpẹ́ kí ló ṣe tẹ́gbẹ́ rẹ̀ ò ṣe ọ táwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe fáwọn ìyàwó wọn ta obìnrin nù ìwọ tó ọra sọ tó o fowó sí tó o ṣe gbogbo ẹ̀ o sí bọ̀ télọ̀ tó wá sọ pé ńgbà tí wọ́n sọ pé two thousand ni ọdẹ ẹ má wọrí ẹ fi ẹ filẹ̀ ẹ mú one five wá èyí lọ́wọ́ ìyẹn rí ni ìwọ tí ó ṣe gbogbo wàhálẹ̀ yìí ó ah, sí nínú zumura àwọn èèyàn rẹ̀ obìnrin nù kò jíṣẹ́ lọ́sàn-án asọ́lámù tó wá ní wáyé dáa tùlíìnà tádàwò bá dé láyọ̀ sọ̀rọ̀nà wọ́n mú sòrò a bọ́lá àti kò léyìí eléyìí mọ́mọ́ wàá súwa o obìnrin nù ló fi sọ wípé ìsọ́súbí nìsá kọ́ìrọ́ ẹ tara mi kọ́ bẹ́ẹ̀ ṣe bóbìnrin lò sallallahu alayhi wa ó nítorí pé kí ni látara ẹ̀fọn àgbégbun láti dá wọn èyí tó dẹ̀ gùn jù nínú ẹ̀fọ́n àòkè rẹ̀ ni níbo lókè obìnrin ìròrí ìsọ̀rọ̀sí ìgbọ́rọ̀sí àti ìwòye sí ogun ọ̀tọ̀ ni tó ń rò ọlọ́run dẹ̀ dá wọn bẹ́ẹ̀ ni tí ó bá dá wọn bẹ́ẹ̀ iṣẹ́ wọn ò ní ṣe é ló fi sọ pé ó ní mi ì rí olókùú làákàyè bíi tín tó sọnù òjíṣẹ́ náà sàṣà ni ẹ ṣe sàrà àtọ́pọ̀ o ẹ máa ṣe sàrà àtọ́pọ̀ ẹ̀yin lẹ́ pọ̀ jù núná wọ́n ní kí wọ́n ní à àtẹ̀sìn àtàdámọ́ ìdá ààbọ̀ alábọ̀ ara ní kìí ṣe èbù tí wọ́n bá délé nìsín láti ibi iṣẹ́ tó ń wá gbogbo ẹ̀ nǹkankan tọmọ bá yàgbẹ́ ọmọ jẹun nǹkankan wọ́n sáré bọ̀ kí ló máa lọ ọ̀dọ̀ ìyá rẹ̀ ìbá àmọ́ jẹun lọ́wọ́ kọ́mọ yàgbẹ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò ní sọ wípé torí pọ́mọ yàgbẹ́ bí n ṣe ń fọwọ́ kan tọ́jú ọmọ ní ọmọ fọ́ kan jẹun ní ọmọ fọ́ Allahu Akbar kọ́lọ́n bá kẹwọn ntọ́ba kú náà ọ̀rọ̀ wọn kọ́lọ́n bá fòrò kọ́lọ́n yá lè mọ gbé sùúrù wọn ntẹ́yàn lè fi wẹ̀ járí látara wọn kí ni má retí dáadáa kankan lọ́dọ̀ wọn tó bá ṣe dáadáa jẹ́ ọ̀yà ọ̀lẹ́nu ah, kọ́ ṣàdédé rẹ́rìn kí ló dé ah, èmi nìkan tán <laughs> mo ríre bọ̀tí wọ́n máa rẹ́dì láti ṣe gbogbo nǹkan láti fi wojú rí ọlọ́run ọba lára wọn ló fi jẹ́ pé òjíṣẹ́ lásán lára ọ̀sán lám èyí máa ràn wọ́n lọ́wọ́ nínú ilé iṣẹ́ wọn ni o iṣẹ́ wọn ni but ìmọ̀ ràn wọ́n lọ́wọ́ nínú rẹ̀ torí wọ́n máa operation kankan pé yẹn ká wọn kún pé èèyàn ṣó ìfẹ́ sáwọn ntó fi lè jèrè wọn nu ntọ́pamọ́ wọ́n wà á túralẹ̀ gẹ́gẹ́ bí trainer ọ̀ wà ráàyè mold wọn má jọkọ nìkan fún wọn jọrẹ jólùkọ jẹ alágbàwò találáwò kù ni ètò pọ̀ ń bí ètò kù ìwọ ló wò bó ṣe jẹ́ pé òun ni ó wò wọn náà o òun ni ó rí ọ ọmọ rẹ̀ àkọ́kọ́ òun lọkọ rẹ̀ tó bá ti gbé ọkọ sẹ́yìn báyìí tí ò ṣe èyí ń ṣe pẹ́pẹ́ ń fúrú fọkùnrin gan-an ọkùnrin ti ń wò yí pé mẹ́ẹ̀ni wọ́n ní kó wọ́n ṣe kò dẹ̀ sí tó lè fóbìnrin tó yàn nígbèsè ayé rẹ̀ kí ni lárúbáwá ń pè é ń pòrogún dọ́rọ̀ ìnira kò sí tí ó lè dàgbé sí ayé obìnrin rú láyé tó wọ́n ṣorogún lè ayàkẹ́ ah, tó dẹ̀ tún jẹ́ sísà ní wọ́n ń lára báyìí okay torí pọ́jẹ́ sísà kan ló yẹ kó kó lára tọ́ra dàámọ́ rẹ̀ ni kí ló imply kí ló imply torí pé ó cherish rẹ̀ ọ̀fẹ́ that's why she wants to be possessive or she's possessive about you that is the main reason so wà á appreciate yẹn àpẹẹlẹ gan ni wípé ó ní ìlara o kọ́ mọ́ kàn ṣe kí ni kọ́ mọ́ kọjá àlà pẹ̀lú rẹ̀ ni tí ó bá nílara ìwọ̀gán ṣìṣe tí ó bá jowún ìwọ̀gán ṣìṣe àṣírí ìrun kíkí ọlọ́run ọba òfin bọ́yìn kankan a gbọ́dọ̀ sọ ìwọ̀ gbà tí arákùnrin tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣánà wọn wà á ṣàlàyé fún gbọ́ sọ fún jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣánà pé kọ́ mi ìmọ̀ kí níbo ló ti bẹ̀rẹ̀ fún ibi ìmára nínú ẹ̀gbára kan ngbà yìí ní bí ṣe ṣàlùwàlá sẹ́wọ̀n pé ìdáhùn ti pọ̀ ju ìbéèrè lọ ó kó gbogbo ìbéèrè tán ọwọ́ aṣọ tó o bá wá fẹ́ kírun ọ wà á dojúkọ kíbla ọ wà á ṣe báyìí ọ wà á dúró dáadáa tó o bá dúró dáadáa tán ọ wà ka fatia tó túmọ̀ sí pé gbogbo wa la gbọ́dọ̀ mọ fatia kà jùsùn àmọ́ ọ yẹ kó dúró lórí tí o bá dúró lórí èṣù kan ó yẹ kó dúró lórí tàbí ètò ọmọ fi kírun kó o lè kà yẹn jú tó yẹ pé anywhere láyé tí wọ́n bá dúró lẹ́yìn rẹ̀ wọ́n mọ̀ pé oríke kì í ṣe mọ̀gàlúbí mọ̀gàlúbí ó pè dáadáa bí makharijul huruf wọ́n kà dáadáa kì í ṣe ní tí wọ́n wá tó lẹ́yìn rẹ̀ by mistake tó jẹ́ pé yọ àmọ́ fún yàn ní wàhálà pé sẹ́hùn mi sí kọ́ gba tiẹ̀ torí pé bó ṣe máa ké mọ́nu ṣé èmi ṣé ó yẹ kí n tẹ̀lé lè lẹ́yìn bí ẹ bá ṣe pé ó tún wá máa rárò yìí pé tó máa sọ́hà ti sọ látòhù sọ́hà ìmáàmù sọ́hà ti ìmáàmù tó ẹni tí ìrun rẹ̀ bá yanjú tó bá yẹ pé ìrun rẹ̀ mú ìjẹ́ ìmáàmù rẹ̀ náà tó àní tá a sí tí wọ́n á bọ ọrùn mọ́ pẹ̀lú àwọn nùsùsù tí wọ́n máa wáká gbogbo yẹn gbọ́dọ̀ mọ̀ yìí lẹ́yìn ìgbà náà òjíṣẹ́ náà sàrà sílẹ̀ àwọn sọ pé ntọ́ba rọ̀ ọ́ lọ́rùn máa tayassar nínú Qur'an mú wa kọ̀ ká ó ní tọ́ ọba kà tán wà lọ sí rúkú tọ́ ọba dé rúkú ó ní kó o lọ rúkú dáadáa bó ṣe yẹ kó o lọ wọ́n fi ní alal aqal subhana rabbi al-azim subhana rabbi al-azim wa bihamdi ó kéré tán po ó ṣe mẹ́ta ẹni tí ń lead irun ó kéré tán po ó ṣe márùn tàbí méje kó fi pẹ̀lú itmainan torí wájú ta lọ wà ọba adẹ́dà tó yẹ pé tó bá ti fún ọ ní gbogbo ẹ̀ alhamdulillah láyé lọ. wọ́n ní tọ́ ọ bá tún dìde kó o dìde kí gbogbo ara bọ̀ ọ́ pò kìí ṣe kó o ti sùúkù kó o ti bẹ̀ gbá sájúdà sójú dùnà rárá torí kí ló jíṣẹ́ náà sàlá sàlám sọ ó ní ya ma'shara al-muslimin ẹ̀yin mùsùlùmí o ẹ gbọ́ ilé yìí ẹni tí ẹ̀yin rẹ̀ ọ̀bá náà ró dáadáa kò ní rúkú nínú yín tàbí tó lọ sí sùjádà tí ò gbé ẹ̀yìn dúró dáadáa padà kó dìde kó ń sùjádà kó dúró dáadáa padà kò ní hù ó. ó ní asọ́látú ثلاثة أثلاث فالطهور ثلث والقيام ثلث والسجود ثلث فمن أتاها بحقها قبلت منه وقبل منه سائر عمله سبحان الله ومن ردت عليه أو إليه صلاته رد إليه سائر عملي سبحان الله أقم كما قال رسول الله صلى الله عليه وسلم أني ní ìrun متى sí متى mẹ́ta oríkèé mẹ́ta pérépéré ìmọ́tótó ìdúró dáadáa lórí rẹ̀ tó jẹ́ pé tá a bá lọ rùkú tán ká dìde kúrò ní rùkú ní bó ṣe yẹ kí ó dá wa yàtọ̀ ká mọ̀ yìí pé eléyìí àti kóhùn rùkú eléyìí ti yàtọ̀ sùjádà náà ká lọ sùjádà bó ṣe yẹ ká lọ sùjádà ká dìde kúrò lórí rẹ̀ bó ṣe yẹ ká dìde ká fún gbogbo eléyìí níwọ̀ rẹ̀ bó ṣe yẹ ká fún ó ní ẹni tó bá mú wá pẹ̀lẹ́tọ̀ rẹ̀ bá a ṣe sọ yìí wọ́n gbàrún lọ́wọ́ rẹ̀ tí wọ́n bá ti gbàrún lọ́wọ́ rẹ̀ gbogbo iṣẹ́ rẹ̀ yòókù tó bá ṣe láyé ìgbàyún ni wọ́n gbà á ẹni tí wọ́n bá dàrún rẹ̀ rù láyà kò sí ní tí ó gbé wá gbangba ọjọ́ gbèǹde àlìkíámà tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ làwọn afáà máa fi sọ pé ọlọ́run ọ̀fẹ́ràn ẹnìkan àfẹni tí ń kírun àfẹni tí ń sàṣàlátù fún baba Fatima òun ni ó rèére jẹ bódà láàkírà wọ́n summarize ẹ̀ torí àwa nǹkan bíi káfíńsí wákàwákà báyìí òun ni ó ṣe kí ni. òní ó dùn ni ní tete tètè ọmọdé gan ráàyè máa gbé ká ló fi jẹ́ pé ìbéèrè ọmọ wa ó pàtàkì ó wò ó pé ọmọ ọmọ ń kírun ìyá àyá àbíyá bàbá kò kírun a dẹ̀ ti mọ̀ wípé ìgbésí ayé tó gbé òfò ní tí ọ̀bá sírun ń bẹ́ẹ̀. ṣá lè máa bá kí kí wọ́n bá gbà lọ́wọ́ wa kí wọ́n fi tiwa yẹn mú wàlìjánà àfààní kàlá alfukàlá ó ní rárá o kò lè rí bẹ́ẹ̀ láíláí ọwọ́ adáwọ̀ sọ́wọ́ òdodo bẹ̀nu a gbọ́dọ̀ mú ojú tó ìrun àti gbogbo ń tọrọ ìmọ́tótó ara ìmọ́tótó ibi dáàtì kí ìmọ́tótó gbogbo nǹkan báwọn agbọ́dọ̀ mójútó gbogbo ń tó jọ márùn pátápátá agbọ́dọ̀ mójútó ìfọ̀kànbalẹ̀ ìrìn jẹ́jẹ́ lọ sí mọ́ṣáláṣí tá à ń bá ń lọ má sáré pẹ̀sẹ̀ gbogbo nǹkan báwọn ló fi jẹ́ pé ẹni tí ó bá jẹ́ pé ó ń kírun rẹ̀ bó ṣe yẹ kó kí tó ń farabalẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ bó ṣe yẹ kó ṣe ẹ wò gbèsè ayé rẹ̀ gbogbo nǹkan yòókù tó bá tó bá wà ń gbèsè ayé rẹ̀ pàápàá jùlọ níbi ìmọ́tótó òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọ̀n kọjá lọ níbi sàárè kan ọlọ́run ọba ṣí gàgà fún ó ní ah! sàárè méjì àwọn tí wọ́n ń bẹ́nu wọn wọ́n ń jẹ ìyà báyìí lọ́wọ́ ní tí wọ́n dẹ̀ ń jẹ ìyà lé lórí kò tó ń tí kìí ṣe ń tó le téèyàn ò lè mójútó láyé ń bí kìí ṣe ń tó le jù ó ní ọ̀kan nu wọn tó bá ń mọ́ra nígbà tó bá yàgbẹ́ tàbí kó tọ̀ tán kò mójútó ìmára dáadáa èkejì ń so ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn àti ìsorun wájú pọ̀ mọ́ tìpàkọ́ nà máàmà ọ̀gbọ́n tí a tún sọ ara rí rẹ ọ̀gbọ́n tó tún sọ èyí ń kọ́mọ̀ láàrin obìnrin débi wípé ọ̀rọ̀ pọ̀ débi pé ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ìyá wa tí wọ́n wá sí halkot lóbìnrin torí pé ojú ọ̀ka wọn bó ṣe ká wọn lọ́dọ̀ ọmọ ìyá wa malam murtala adédokun pé ó jókòó níwájú wọn in tí wọ́n ń gbé bọ̀ ìyún dìde láti ilé rẹ̀ wọ́n wá jókòó ẹni tó bá wá fẹ́ gbọ́rọ̀ gan kò ní rọ́rọ̀ gbọ́ bóyá bá sọ fún ọ títí títí títí títí wọn ló fìfà tó fi jẹ́ ká sọ pé ah ní tá a fẹ́ handle lónìí tẹ́lẹ̀ ó ní àyà kẹta nínú àyà méjìdínlógún tá a fẹ́ trade Allah subhanahu wa ta'ala sọ pé rabbukum a'lamu bima fi nufusikum in takunu salihin fa innahu kana lil awwabina ghafura ọlọ́run ọba mọ ọkàn yín ju gbogbo yín lọ àwa sọ pé ọkàn yìí òun gangan ni engine house gbogbo nǹkan mẹ́tàdínlógún yòókù tó tẹ̀lé àti ṣíríkù àti ká bọ̀wọ̀ fóbi àti ká ṣe dáadáa ká náwó ká nára ká ṣe lé ká má ṣègbéraga ká ṣe rẹwà gbogbo yòókù ibi engine tó ń control rẹ̀ nù ntọ́lọ́lá jù ní ntọ́lọ́wọ́n bá bùn ẹ̀dá ọkàn ẹ̀mí ló fi jẹ́ pé ààyè ntọ́lọ́lá jù nígbèsè ayé ẹ̀dá ni kí ni ìmánu tí ọba ti sí ìmánu ń bẹ kòròfó ni ìgbà ọba adẹ́dà gbọ́ pé ah Allah subhanahu wa ta'ala wà o ọ̀kan ṣoṣo ni o ó lékè ẹ̀dá o ọmọ ntàn ro ọgbọ́n ntàn sọ ọ̀rìn ntàn ṣe ìsọ̀rọ̀ sí wa ìṣesí wa ìròrí wa gbogbo ẹ̀ ló hàn sí kedere tá à ń bá ń ṣìwàá wù ṣé pé kò mà ní dàgbẹ́ kó fúrò nù tó bá mọ̀ tí a mọ̀ pó mọ̀ tá à ń wá ṣe ni tí ó tako ń tọ́ fẹ́ ṣé pé kó ṣe ni tí ó ṣe ni kí lè hùn kabira minal kabahir ẹ̀ṣẹ̀ ńlá ni tó yẹ pé èèyàn lè tara rẹ̀ wọ́ná tàbí àmọ́ gbogbo eléyìí ní tó fún wa kì í ṣe mímọ̀ ṣe wa káwa jọra ara wa lójú nítorí rẹ̀ ṣé ìwọ ló ṣe ṣé ìwọ ló ṣe tó o bá rò yí pàgbára rẹ ni àwọn tí wọn lágbára jù ọ lọ nìyí o rí tí wọn mú ni ló fi jẹ́ pé ńgbà tí ó dín dín àwọn tí wọ́n dáa jù nínú ẹ̀dá lẹ́yìn àwọn ànábì ọlọ́run ọba àwọn tí wọ́n lọ sójú ogun pẹ̀lú jíṣẹ́ náà sallallahu alaihi wasallam òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ dúró ń bí o ní ogun Uhud ẹ dúró ń bí nígbà tó di wípé wọ́n ń wo pé à táyé fẹ́ dé sí àti wọ́n ń jọra wọn lójú pẹ̀lú kíni pẹ̀lú nọ́mbà wọn ìyàgbẹ́ ńgbà wọn ti lọ tà kọ́kọ́ lọ́pọ̀ jù àwọn làwọn kéré bọ̀tọ̀ lọ́wọ́n bá fi yé wọn wípé ẹni tó ń bá tì lẹ́yìn òní jèrè wọ́n ti fi tà àwọn kèfèrí gbà tó di pé wọ́n ń wòye pé kọ́sọ̀rọ̀tòhùn pípọ̀ wọn ọ̀ ń jọ wọn lójú ọlọ́run bá ní wọn ọ̀bẹ nìkan kan tán n ti ń bẹ láàrin rẹ̀ àtẹ̀dá ni pé òun lọ bá àwalẹ́rú rẹ̀ ẹni tí ọba máa fi ìjẹ́ ẹrú yìí lọ́lẹ̀ ní gbogbo ìgbà níta ní gbangba yóò jẹ kí gbogbo ohun tí ì jẹ ìwà súnmọ́ lọ́wọ́n ọba kí gbogbo ohun tọ́lọ́wọ́n ọba dá kọ́ máa rọra rẹ̀ kọ́ làwọn ò rọ̀ pé kó sì wá bá a bá ṣe juwọ́ jùsẹ̀ fún ọlọ́run ọba ní tinú tòde sí ni ìgbà tó dẹ̀ jẹ́ pé Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wa sallam ní tinú tòde kò sẹ́ni tó juwọ́ jùsẹ̀ fọlọ́run ọba tó ló fi jẹ́ pé kò sírú rẹ̀ gbogbo ohun tọ́lọ́run ọba dá ọlọ́run ọba ní kí wọ́n máa jẹ́rìí sí pé kéde ìránṣẹ́ ọlọ́run ọba ni kọ́dẹ̀ máa mú wọn lò Ali radiyallahu anhu ó nígbà táwọn jọ ń kọjá ní gbòòrò Maka gbogbo òkúta àti igi táwọn ń kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn òun gbọ́ báyìí tí wọ́n ń ṣe assalamu alayka ya Muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá ní ya Rasulullah sallallahu alayhi wa sallam bó ló ṣe jẹ́ àti igi àtòkúta gbogbo bí tá a bá ti kọjá wọ́n ń sálámà ṣe ó ní bẹ́ẹ̀ ni gbogbo ntọ́lọ́run ọba dá ní ń jẹ́rìí sí pé ìránṣẹ́ ọlọ́run ọba ni mí àyàfi èyí tó bá ṣàyàkókò nàkí nínú ẹ̀dá èèyàn àtẹ àlìjànú nìkan kí ló ṣẹlẹ̀ làkúnmí tó fẹ́ ya wèrè àwọn sàbí ọmọ bí wọ́n ṣe ṣe wọ́n ní wọ́n lọ pé ya Rasulullah wá bá a yẹ̀ wò kí la ṣe sí làkúnmí tọ́ba tọ́ba tọ́ba bínú tọ́ba ìmọ̀ lànà lẹ́nu kódà òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà ṣe fẹ́ súnmọ́ eré abẹ àwọn sàábí òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà mọ̀rọ̀ dí ara nù wọ́n ń bẹ̀rù ní pé kọ́mọ̀ wà á ṣe òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà ní ṣùtà ṣùgbọ́n bó ṣe rí baba kí ló ṣe ọlọ́ọ̀lẹ̀ wọ̀ọ̀. ẹni tí gbogbo ẹ̀ tí gbogbo ntọ́lọ́wọ̀n ọba dá ọlọ́wọ̀n ọba nìkan wárí fún rèé tẹ̀lé nìkan ní dìtámì wípé èèyàn jẹ́ ni ọlọ́run ọba ìjìnà sí gbogbo tíyàn bá lè wù kó jẹ́ ọ̀tá ọlọ́run ọba ni tí ọba ti mú un tó mú wá lò eléyìí pàtàkì ní gbogbo òṣè sí ẹ̀dá ní gbogbo wa àgbà ah, tó ń lọ sí mìíràn kí ni tí àwọn ọmọ ìgbà tí Jibril alayhi salam ti ń mú un lọ wọ́n táwọn bá ti dé sánmà wọ́n béèrè lọ Jibril ta ló wà pẹ̀lú rẹ̀ Muhammad ni kí ni wọ́n sọ wọ́n ti ránṣẹ́ pé tó ń túmọ̀ sí pé kí ni wọ́n ti mọ̀ pé wọ́n ń bọ̀ wá ránṣẹ́ pé ẹ̀ka àwọn síra yẹn situation yẹn nínú Sahih Bukhari wa Muslim ẹ̀ka yẹn jù wọ́sílẹ̀ ní Abu Daoud àti Nasai ẹ̀ka kẹ́wọ́ gbogbo àwọn details yẹn pé a nǹkan ju nǹkan lọ dájúdájú yakhluqullahu ma yasha wa yakhtar ntọ́ bá wù nínú ntọ́lọ́wọ́n bá dá àṣàyàn ni àṣàyàn lélẹ́yìí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kò wá fi irun kí kò fi ṣeré rí tẹ́ jáde láyé ó ń pọ̀ kàkà kú kò lè dìde ó yìí ń ṣe kíni ó ń sọ pé ìrun ìrun ìrun gbà tí ó rí i pé àsìkò oorun yìí ò gbọdọ̀ kọjá òun ò dẹ̀ lè dìde kí ló sọ ó ní ẹ lọ sọ fún Abubakar rẹdí aláàánú ẹni kò kírun Aisha rẹdí aláàánú òun ò pé òun ṣe masaha tòun ó gbèrò rí pé Sayyidina Abubakar rẹdí aláàánú ibi tó bá ti ṣáájú pé òun kírun ṣé tẹkùn ni àbí gbogbo àyà kọ̀ọ̀kan ni ọmọ ronú lé lórí yóò á máa sun náà inshallah barakallahu fik ipe ah! ẹ jẹ́ kí umaru ọ lọ lead tá a fi gbọ́dọ̀ mọ̀ yìí pé ìtẹ̀lé ń tọ́ bá sọ ọ̀ràn ayàn ni fún àwọn tí wọ́n ń fojú rí àti àwọn tá à ń bọ̀ lẹ́yìn ó wá ń gbúrò ó fẹ́ kọ̀ǹfàmù wípé bóyá ń sọ wọ́n mú lò. ó wá nàjú ńgbà tára gbé díẹ̀ ó nàjú kí ló ṣe orí tí ó mòrò ń lead subhanallah kí ló yìí náà sọ́làm sọ ó ní lá lá lá ẹ̀mẹ́ta lọ́sọ ó wà ní rìwáyà sunan abi daud ó ní aballah walmuminun illa an yakuna ọlọ́run ò ní jẹ́ ọlọ́run kọ̀ àwọn olùgbàgbọ́ òdodo gan ò ní jẹ́ àfikọ́jẹ́ Abubakar gbàtí sẹ́dínà Umar parí irun ó béèrè lọ́wọ́ ẹni tó ní kọ́ wá lírun ó ní ta ló sọ fún ọ wípé kò pè mí wá pé kí n wá kírun ó ní rárá Abubakar ní a ní a pè gbà táàrí la ní kí wọ́n ṣáájú ó ní apààyàn ní ọ́ ẹ̀gbà wa tọ́ wá ní wọ́n tún un yẹn kí ìrun táàkìjọ tiẹ̀ ẹ́ bó ló ṣe fẹ́ wá gbà gbogbo òun tí ó mú ọ̀rọ̀ kí ọjọ́ but ni wọ́n tún yẹn kí fi jẹ́ pé ó pàtàkì ọ̀rọ̀ ọ̀run ní tá a gbọ́dọ̀ mójútó ni ọlọ́run bá máa fi ṣàánú ẹ̀dá àti gbogbo ohun tó rọ̀ mọ́ ìmọ́tótó nǹkan kan òjíṣẹ́ náà sallallahu alaihi fi sọ an yujallad fi qabrihi mi'ata jalda wọ́n ọlọ́run bá pa àwọn màláìka láṣẹ pé kí wọ́n fún ẹrú kan ní ẹgba nínú sàárè rẹ̀ kí wọ́n fún ní ọgọ́rùn-ún ẹgba wa ma zala yad'u wa yashal hatta ju'ilat jaldatan wahida ìgbà tí ẹ̀bẹ̀ pọ̀ àti béèrè pọ̀ kí ni mo ṣe kí ni mo ṣe ọlọ́run bá wá ṣàánú rẹ̀ torí pé jẹ́ olùgbàgbọ́ òdodo tí ó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ni èyí ń pe ọ̀rọ̀ tiẹ̀ la mahalla lahu min al-i'rab kò tiẹ̀ síbi tí ó dùn sí ọ̀rọ̀ rẹ̀ òsì kò níbi tí ó dùn sí wọ́n wá sọ ọgọ́rùn-ún ẹgbàá wọ́n sọ dẹ̀ ọkàn ṣoṣo falamma julida òjíṣẹ́ náà sàn sánà nígbà tí wọ́n nàlẹ́ ọkàn muliha qabruhu naran sàárè rẹ̀ dẹ̀ gbiná falamma afaqa ìgbà tó wá tají padà kọ́lẹ̀ lima ẹ̀jẹ̀ tó mú ni ọ̀wá ni kí ló dé tẹ́ ẹ fi nàmínà kí ni mo ṣe kọ́lù innaka salaita salatan biduni tuhur wa maratta bi mazlumin wa lam tansurhu akama qala sallallahu alaihi kan o mójútó màtótó nínú rẹ̀ ọdúnmọ bọ́sẹ̀gbẹ́ gànà yọtọ̀ òbíkítà Islam gbọ́ láàyè pé tó o bá tọ̀ tán tí o bá sómi lágbègbè rẹ òkúta tó o lòkúta o lọ toilet toilet roll kó o fi nù ẹ̀mẹ́ta ẹ̀márùn tàbí ẹ̀méje kó fi dá tó bá dátan po tásìkò òun bá tó o lè fi kírun bẹ́ẹ̀ tómi bá wá dé kó wá o lè tún fi ṣékún bó o bá rómi tó bá fi kírun pẹ̀lú alhamdu ṣùgbọ́n kọ́ ọmọ bìkítà ọlọ́run ti ṣe gbogbo ẹni dẹ̀kùn fún ọ náà kí ló ń tún fẹ́ làwọn afáwọn fi sọ wípé wọ́n máa ní ká mú un bàtà fi wà ní kéékèèké tá à ń fi lọ sí madrasa ẹ̀pẹ́ ọ̀ràn yẹn ní nínú mazabu waaye mazabu imaamu malik rahimahullah rahmatawasi a wípé àtọ̀kọ̀rọ̀ àwọn afáàmì pé kó tó lè gbé quran àfi tó bá nímọ̀ tuntun so bí ìgò kékeré tí ó ju kékeré lọ wọ́n ní àárọ̀ mi sí ká máa gbé sápò gbogbo ibi tá a bá wà bí ọba tiẹ̀ tó ṣàlùwàlà kó tó tá bá a tọ̀ tàbí gbẹ́ kọ́mọ́ fi jẹ́ pé bọ́ ọba tiẹ̀ fàlùwàlà gbé Quran kọ́mọ́ tún wáyé pé òwò náà wáá jọ àwọn kèfèrí atọ̀mọ́ tàbá asùnmọ́nù dì nínú ló fi gbé Quran gbogbo ẹ̀kọ́ yẹ kọ́ I mean àtúrò ni torí kí ló jíṣẹ́ lásán àṣàlám sọ ó ní àtòhór ṣẹ́tùrù ìmán ìpín ni tọ́ gbangban òun ni mọ́tótó nínú kíni nínú pín ìgbàgbọ́ nínú ọba adẹ́dà subhanahu wa ta'ala jẹ́ pé ọ̀rọ̀ ọ̀run bí ìyá wa tó ti darúgbó tí ò kírun tọmọ ọmọ wa fi ń wà dààmú báyìí kí wọ́n pè jókòó ìyá tí wọ́n bá paná ní ìsìn nínú yàrá tẹ́ wà ńlá kan yọ sí lójijì kí n lẹ́ ṣe ṣebí yóò pariwo ni pé kí n wá gbà wọn èèyàn lè gbà á láyé mi àbí bẹ́ẹ̀ kọ́ tọ́ba wa jẹ́nu sàárì tí wọ́n ti bòyí mọ́ tí wọ́n dẹ́mi padà sí la tẹ́jò wá dìde nu sàárì kí ni ó gbà yín kí lóòjì ṣẹlá ni ó gbà wá àṣọlá ó ní tí wàhálà bá fẹ́ dé ìrun ó dùn ó nínú sàárè pé rárá o kò fìgbà kan fi mí ó ní sàárà sọ̀dọ̀kọ́ọ̀tì tí ń ṣe àti zakati ń yọ òun náà ní tí ó ṣe ń bẹ̀ ààwẹ̀ tí ń gbà gẹ́gẹ́ bó ṣe wá nínú sunni abidà àwọ̀ ààwẹ̀ tí ń gbà náà wà pé rárá o ó fi ilé ayé ṣe wàhálà kó tún àti débi tí ó ti jèrè nísìn ọlọ́run ọbẹ̀ èyí ṣe bẹ́ẹ̀ ebi òjíṣẹ́ náà sọ́lá sọ́lá sọ pé súrà kan wà tó jẹ́ pé yín máa ń bá èèyàn gbẹjọ́rò níwájú ọlọ́run ọba nínú sàárè ó tún ó tún fi ṣe tẹ̀síjì ó ní kò ju ọgbọ̀n àyà lọ ó ní ìyá iyẹlmẹ́ni à akọ̀yà fún yàn ni ìmọ̀ akọ́ dí kíyà ọjẹ́ yàn ìyanu sàárè ó ní súrà ó ní súratul mulk súratul tabara gbogbo ilé kí wọ́n perú yàrá ń jókòó kí wọ́n bá sọ̀rọ̀ gidi kí wọ́n ṣe tẹ̀rí ìbù rẹ̀ kí wọ́n dẹ́rù ọlọ́run ọba bá yọ̀ọ̀ra ni yọ̀ọ̀nà ro ni yọ̀ọ̀fẹ̀yìntì ni kó kírun o torí tó bá di pé ó dogbó kò lè dìde gan wọn ò fi irun bun kó jókòó kì í tí ó lè jókòó tó bá yẹ pé dùbúlẹ̀ lọ́wà tó yẹ ṣíwà ó kírun o irun èsì déyàn fi ṣeré irun ìṣe téèyàn fi ṣeré ìmọ́tótó dẹ̀ pàtàkì kéèyàn tó kírun débi pé tọ́ ọ bá fẹ́ obìnrin tí ì ṣe mùsùlùmá tó jẹ́ pé ìmọ̀ ọjẹ́ christian tàbí jew ni tọ́ ọ bá bá a lò pọ̀ ọ́ pọn dandan rẹ̀ pé kọ́ wẹ̀ ìmọ́tótó wọn gbọ́dọ̀ ṣe torí pé ń bẹ nù tíra àti wọn náà ọ wẹ̀ gbogbo àwọn nǹkan tó jẹ́ mọ́tótó wọn ọmọ pàtàkì rẹ̀ pé kó ṣe kọ́mọ́ di pé kí kó fi mọ́ lára torí pé ńgbà tí gbogbo ọba ṣẹlẹ̀ tọ́lọ́wọ́n bá bá kó sí ní ọkàn change yóò fi rọ̀ lọ́rùn. Ah! Abu mùsùlùmí ọba sọ títí tí ayélujára christian ọjọ́ ni màmá rẹ̀ ọba sọ ọba sọ ọba sọ ya bá nínú gbígbà àdó òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam Sayyidina délé ni ọba ìyá rẹ̀ tó ti gbà fọlọ́run ọba ó di mùsùlùmí mùsùlùmá so a gbọ́dọ̀ máa dá ṣe nǹkan oríire yìí tọ́jẹ́sìn ká fi àwọn aráalé wálẹ̀ ká fi mọ̀lẹ́bí wálẹ̀ ká fi alábàtàn wálẹ̀ a gbọ́dọ̀ máa máa pàkíyèsí wọn sí i kọ́lọ́wọ́n bá kọ́ mọ̀ ṣe wá ní aládàáníkànjẹ́ ẹ̀ka mọ̀tò torí wípé tá a bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ó bi wá léèrè wọn níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ kọ́lọ́wọ́n mọ́sà fún wa ṣe. ẹtú àwọn afàdúrà ràn wá lọ́wọ́ àdúrà yìí ń gbà àwọn ọmọ ìyá wa kan tí wọ́n dá dúró sí hospital àlọ́ try láti check wọ́n alhamdulilayi àdúrà yín gbà lé wọn lọ ẹtọ́ ìbá fi sí kádùn àyàn ọba àgbàdálẹ̀ kọba àgbàjálẹ̀ ló jẹ́ ká pẹ́ díẹ̀ torí wípé n tá a fẹ́ sọ̀rọ̀ lórí ó pọ̀ lórí àwọn àyà títà ń bá bọ̀ àwọn èèyàn dẹ̀ ti ń bẹ̀rẹ̀ láti gbéra fún hajj mo first batch ti kó mo gbọ́ pé wọ́n máa gbéra lẹ́nu wọ́n ti gbéra lánàá àbí ok inshallah al-karim tó ń bọ̀ yọmọlá ahad a ṣe ṣókí nínú iṣẹ́ hajj bí ọlọ́run bí òjíṣẹ́ náà sàlám bó ṣe ṣe ah, àwọn tá a bá ní àwọn tí wọ́n ń gbèrò àti lọ sí hajj a lè invite wọn wá bí wọn bá ráyè ó yẹ kí wọ́n ráyè tí wọn bá ráyè kí wọ́n try láti tètè dé torí eight wa pẹ̀lú ògùn ọlọ́run bá kò níyẹ̀ kí wọ́n tètè dé social that gbogbo detail tá a sọ kí wọ́n lè fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ènìyàn wa tí wọ́n ń lọ sí hajj pé à ń pé àwọn èèyàn jọ pé kí wọ́n wá ṣàdúà fún wa tá à ń bá ń lọ sí hajj kò rí bí dúró sí a fúnra wọn ni torí wípé kí ni òjíṣẹ́ lásán àṣìlám sọ ó ní àwọn tọ́lọ́wọ́n ọba máa ń gbàdúrà wọn gan-an torí pé a sọ pé kí wọ́n ṣàdúrà fún wa òun làwọn tí wọ́n ń wà ní tí wọ́n lọ sí hajj tó bá yẹ pé àdúrà tá a fẹ́ ṣe kí wọ́n lè bá a dé láyọ̀ ni òjíṣẹ́ náà sílẹ̀ ní la mahalla lahu min al-i'rab nítorí pé kí ni ó ní àwọn mẹ́ta ń bẹ ọlọ́run ọba ti ṣe wípé jíjáde àtàbọ̀ wọn òun ọ̀ṣọ́ gbogbo rìn sí wọn wọ́n sọ tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wọn kódà bí wọ́n wà nílé gan nínú kọ̀rọ̀ yàrá wọn nǹkan wọn ṣẹlẹ̀ so pé ààbò òun ó ti parí lórí wọn àwọn wò ó lẹ́ni tó jáde nílé tó lòun lọ kírun jàmá tó túmọ̀ sí pé yàn wọ́n lọ pé kíní kan torí excuse kan láti má lọ kírun jàmá ní masáàjì wọ́lẹ́kejì ẹni tó jáde tó ń lọ sójú ogun ẹni kẹta ẹni tó ń lọ sí hajj. ẹni tó ń bá rìnrìn àjò mọ́tímọ́tí làdúrà rẹ̀ ẹni tó ń rìnrìn àjò làábẹ̀ yìí pé kó ṣàdúrà fún wa torí jíṣẹ́ náà sàásùlá àdúrà rìnrìn àjò mọ́tí ni àdúrà òbí mọ́tí ni àti ẹni tá a ṣàbòsísí mọ́tí ni àdúrà ẹni tí ó ń gbààwẹ̀ mọ́tí ni jíṣẹ́ náà sàásùlá sọ gbogbo wọn yìí ó dẹ̀ tún sọ yìí pé àwọn tí wọ́n wá sí umrah àtàwọn tí wọ́n wá sí hajj àlejò ọlọ́run ọba ni wọ́n ọlọ́run pè wọ́n wọ́n jẹ́ pé ọlọ́run ọba pé wọ́n jẹ́ pé rẹ̀ gbogbo tí wọ́n bá tọrọ òun ó fún wọn ọ̀rọ̀ ọlọ́run ọba ni ọ̀rọ̀ ọlọ́run ọba ni ó ní al-hujjaj wal-ummar wafdullah da'ahum fa'ajabuhu fasa'aluhu ọkọ̀ mọ́kànlá rasulullah sallallahu alaihi wasallam eléyìí pàtàkì so inshallah al-karim kọ́ lọ́wọ́ sọ wájú yom al-ahad al-qadim lọ inshallah al-karim kọ́ lọ́wọ́ má sọ pé òkú ní sọ̀rọ̀ kọ́ lọ́wọ́ bá kó fún wa inshallah gbogbo àwọn demonstration tó bá yẹ ká ṣe a tún tún ṣe ní ṣókí ṣókí ṣókí kó fi lè bá àlápá lára wa pàápàá jùlọ kọ́ lọ́wọ́ má ṣe ní èèwọ̀ ẹnìkọ̀ọ̀kan wa kó jẹ́ ká péjú báyìí ní wájú kaaba ní mọ̀nà ní àràfà kọ́dẹ̀ gba lẹ́sìn lọ́wọ́ wa àwọn ọmọ ayáwó tí wọ́n lọ náà kó lọ́wọ́ ṣe ń rọrùn fún wọn kọ́ lọ́n jẹ́ kí wẹ́dà yẹn bá wọn lára mu kó jẹ́ wọn dé bá wa láyọ̀ kó wá ṣe wọ́n ní àtúnbí mùsùlùmí ńgbà tí wọ́n dé tí wọ́n bá dé tí wọ́n ti yí padà sí ti dáadáa ju ti tẹ́lẹ̀ lọ yóò jẹ́ àlékún oríire fún wọn subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيت انا ازواج وذريتك كما صليت على ال ابراهيم انك حميد بارك على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته